Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Okay, okay, okay, okay. Mo What bọ̀ o, wá gbélé Anybody má fún mi family tí ìyá àti bàbá ò fún mi, mo mọ yẹ́ bí mi o. Ẹ jọ nítorí Ọlọ́run. Mi ní kẹ́ máa yanjú ara yín tó bá wọn ìkẹ́ fira Okay. Okay. Wá kí Abdulatif làwa kò lọ́mọ kọ̀ọ̀kan lọ́wọ́ fọlámọ́ because gbogbo àwọn. ẹ má bínú ẹjọ ó ń lòdù ni ó ń lòdù ẹ̀yin instagram àmọ́ ẹ padà. wà á kéwọ̀n ẹ wà á kéwọ̀n ẹ mm-hmm. abdulateef làwa kò lọ́mọ kọ̀ọ̀kan lọ́wọ́ fọlámọ́ mm-hmm. because gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ Fọlá bàbá wọn ti kú dànù bàbá wọn ti kú kò láwọn ọmọ kankan lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ kó rí burúkú yẹn máa kó lọ gbogbo rere tó bá ṣẹlẹ̀ nínú ayé hmm. wàá kí. jẹ́ kó rí pé o everybody wọ́n mi Florida ẹ jọ when should I come for the iṣẹ́ ńlá on your ṣé this I'm not selling no I don't want to sell this earring <laughs> I don't want to sell this earring she's looking for next victim ẹ eh? ọgọ́ náà sọ̀rọ̀ ẹni iye ò tiẹ̀ kémi that is her own personal business it's none of my business you don't understand ìdíṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ it's none of my business. wẹ́ẹ́ wákẹ́ wẹ́ẹ́ abdulateef làwa kò lọ́mọ kankan lọ́wọ́ fọlámọ́ because gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ fọlá bàbá wọn ti kú dànù wọn ti bàbá wọn ti kú kò láwọn ọmọ kankan lọ́wọ́ ẹ̀ mọ̀ ẹ̀ kórìbù ẹ kó rí burúkú yẹn máa kó lọ gbogbo rere tó bá ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ yẹn Abdulateef Lawal kò ní jẹ́ nú ẹ̀ ọlọ́ọ̀ba ni mo fi ṣe lẹ́rìí ò ní mọ ojú Abdulateef Lawal kò mọ̀ yín rí gbogbo àwọn fídíò yẹn làwa náà. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ń thank you thank you. so ọ̀rọ̀ lẹ́tí gba máa gbádùn ẹ̀ lọ. he spent ten million naira from owó tí mo make on Facebook lórí ilé yẹn which I have no regret. Eh, but uh, the money you make on Facebook it was not uh, the money you made on Facebook ṣebí ayé wa ló fi pa owó ayé wa ló fi pa owó náà kò ṣe pé o create content kò ṣe pé bóyá o fi ìyá ẹ bàbá ẹ àwọn ẹbí ẹ fi create content àwa ló ń pa irọ́ mọ́ ìlọ́ra bàǹdẹ̀ràbàǹdẹ̀ bó ṣe wà kò sí orúkọ tó pè mí ó ní mo gbọ́lọ́pàá ó mo lọ́ọ́ fi na ẹnu ìṣópọ̀n náà gbogbo ara ẹ̀ bàjẹ́ àdẹ̀tì rí picture bá mi pé èyí tó ẹ̀mí kọ the one way stand up here ẹ̀ kọ́lẹ̀ manager for me àárí. Ah, àrí fídíò ó ní mo kọ́ ọlọ́pàá lọ sílé ẹ̀ mi ìmọ̀lé ẹ̀ mi ìmọ̀ àdírẹ́sì ẹ̀ oná ọ̀nà làwọn èèyàn náà ṣe háò háòṣ háòṣ náà bẹ̀rẹ̀ sí ní dáwó àwọn tó ti wáyé wọn wá pòfo wọn ti wáyé wọn wá wòran ẹgbẹ́ wọn tá a ti kọ́ pa wọn wọn ní jéèyàn ẹni ẹlẹ́rìí ló nọrùn sẹ́ni ẹ fídíò tí ó sọ pé mo na ẹnu ìṣó pé gbogbo ara ẹ bẹ́jẹ̀ gbogbo so it's not that uh, you irú sìn tó wáyé pé mo máa ń gba monetization bí Florida ṣe wà yẹn mo lè fi ṣe content bí mo ṣe wà mo lè fira mi ṣe content mo lè fọkọ mi ṣe wà á rí pé ìjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ní taṣọ mi mo mind business mi ni ẹ̀ tí ò wá fún mi then mo fẹ́ fàsìkò yìí sọ wá bìbà wọ́n ní lady kan àbọ́kùnrin kan ó wà lórí TikTok wọ́n ló ń lo fọ́tò mi bá mi wà lọ wọ́n ló ń lo fọ́tò mi wọ́n ló lọ ń dá sọ̀rọ̀ àwọn artist if you are on TikTok Okay. To kilo lorúkọ onítàn eh, if you're on tiktok and you are using my picture stay away from any artist uh, uh, uh, whatever if you want to be putting your mouth in some artist palava please remove my picture Emi ò ń rán ọmọ ọlọ́mọ ń ṣe ẹdẹ mi ò bà yé èèyàn jẹ́ àwọn artist tó fẹ́ lọ tẹnu bọ̀rọ̀ wọn yẹn ò mọbi tó ń tojú bọ̀ ló ti gbọ́ èmi ò ń don't use my picture to attack anybody ẹni tí ò bá wá fún mi i love you too Ògúnládé Bùkọ́lá ẹni tí ò bá wá fún mi mi lọ fún ẹni tó bá wá fún mi nìkan ni màá lọ fún you nice ọ̀nà sànyà ẹni tí ò bá wá fún mi ẹ wò èmi gangan content ni bí mo ṣe wà a lè bẹ̀ sí ní sọ̀rọ̀ tá a dẹ̀ máa ṣe fàájì wa ta a máa rẹ́rìn in fact fracas gan lọ́dọ̀ mi kò ń gbọ́ àwọn people i have to expose them if not for that kí nǹkan mo lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó mo lè sọ̀rọ̀ business tí màá dẹ̀ ní crowd you don't understand so èmi gan fúnra mi content ni mí mo lè gbé sórí ara mi wá mi kì fi ń bò mi ń purọ́ màá sọ fún yín address tó ti ṣẹlẹ̀ so instead of you to use your mother story or to use your mother to do content èmi ló wá parọ́ mọ́ ìrọ́ra bàǹdẹ̀ràbàǹdẹ̀ mo mọ̀ pé work is work iṣẹ́ tí wọ́n yàn láàyò ni pé kó o jẹ́ kó dẹ̀ ṣe patron to one billion irọ́ irọ́ ńláńlá irọ́ irọ́ ah, àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ó lè jẹ́ kẹ́jẹ́ gbẹ lára èèyàn tó bá ní strong shop absorber so gbogbo àwọn gbogbo àwọn kan báyìí mímí ò fẹ́ because I wanted to finish that house okay. I wanted to make sure that mi ò ṣàṣetì lórí ilé yẹn. but she never begged you for house she never begged you for house she never begged you for house and thank God ẹ ti kọ́lé tó. two story building ẹ ti kọ́ ẹ ti fún ní kọ́kọ́rọ́ àdúpẹ́ àwa ò mọ̀ rí o kò ń ṣe bí wa kò ń ṣara wa o on her behalf àti family àwọn family ẹ làwa náà sọ pé ẹ ṣe ilé alájà méjì tí ò ṣe fìbọn ọmọdé ṣeré tẹ ẹ kọ́ fún àgàgà ọmọ òkókó ẹ kú ṣe. Olúwa. Mm. Help close, but give me this one first. Give me the blue. The blue. Yeah. Thank you. My ten bungalows are still there. Mm. Eh? Mo lè. Màgbọ́n sórí ten bungalow yẹn láàrin èmi àti ẹ̀. Ṣé o mọ̀ pé o ò ra spoke kẹ̀kẹ́? Before you started that job. I'm not saying you did not deliver to her. Oh, point of correction don ṣe ẹ bóyá mò ń sọ pé wọn ò kọ́lé fún irọ́ o àìkọ́lé o ẹ gbìyànjú o that your ten bungalow ṣé you understand it was uh, during our project ní gbogbo bungalow yẹn wà and if you could remember wọ́n ti kọ́kọ́ fún yín ní ilẹ̀ two plot kan nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní pa irọ́ ńláńlá mọ́ mi wọ́n tún fi lánàá dá one plot so only two plot ní ten bungalow yẹn wà mo mọ̀ pé job is job gbogbo nǹkan tó kúkú ṣe ń gbogbo àwọn tá a gbọ́kànlé nílẹ̀ yorùbá ara àwọn tó gbé plákàdì two hundred thousand fún lọ́nà méjì àrí wọn tó bá jẹ́ pé o ti pa ọ̀tá rúwa yìí bó ṣe máa máa rìn kiri freely nìyẹn gbogbo àwọn tó ti bà business wọn jẹ́ tó ti bà tiwọn jẹ́ tó ti bà yé wọn jẹ́ wọ́n wà bí kan sìn àbí ńgbà tó o dé ń sìn àbí ìwọ náà wò pálí tẹ fi print kíní two hundred thousand ǹjẹ́ èèyàn ní tó five hundred thousand ẹ mú pálí gbọ́gbọ̀rọ̀ signboard ẹ fi bíbọ̀dù ẹ fi fún àwọn èèyàn ní two hundred thousand lọ́nà méjì odidi àwọn tá a gbọ́kànlé nílẹ̀ yorùbá <laughs> yorùbá so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn èmi ò fẹ́. Hmm. jẹ́ òwò bóyá mo lè ṣe ìrìn lórí kámẹ́rà let me see if I can open the ten bungalow camera hmm, hmm. open the ten bungalow camera. ten bungalow táìmù tí mo fún project ten bungalow yẹn láti parí ẹ̀ ó ti kọjá lọ bí ten bungalow. ọlá pé a ní ìjọba tó ṣì mójútó kéèsì yìí ngbà tó bẹ̀rẹ̀ ten bungalow yẹn pẹ́pà níjọba tó wọ ọ̀pẹ́rẹ́tì bíi amẹ́ríkà ṣé wọn gbogbo ẹ̀ náà máa investigate ìgbà tó bẹ̀rẹ̀ ten bungalow wọn á investigate ilẹ̀ wọn á investigate Nigeria account ẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbowó nú ẹ̀ ìgbà tó hópò nẹ̀ wọn á ṣe account efcc wọn á ṣe detailing gbogbo ẹ̀ gbowó ṣe wọbẹ̀ but gbowó gẹ́dẹ̀ ìjọba wa máa débẹ̀ èmi ò lóòkọ́lé fún wọn ètò yẹn èmi kàn sọ nǹkan tó yẹ kí n analyse orí pé mo wá avoid yìí mi fẹ́ analyse show yìí tó yẹ kí n analyse show yìí ni pé ìgbà tó ní pé wọn ò bá nọra wọn pọ̀ wọn àtàwọn ẹbí ẹ̀ mo ń jẹ́ kó yẹ pé wọlé bí ẹ̀ àwa kọ́ lẹ bí ẹ̀ èmi ò dẹ̀ rírí níjọ́ tán ti dá yé kéèyàn máa lé fùrù kọ̀kọ̀ iṣẹ́ tó ń ṣe yìí láyé àtijọ́ abẹ́ tébùlù àwọn èèyàn máa ń sá sí àwọn tó ń gbé cocaine kódà àwọn tó ń kidnap gan wọn wọ́ sí tó ẹ iṣẹ́ tó ń ṣe ó bá tẹ ó ń bá tẹyàn jẹ òun purọ́ mọ́ yòó ń ba business àwọn èèyàn jẹ òun ṣèkà fáwọn èèyàn ó dẹ̀ lé fùrù kọ̀kọ̀ lórí pé o fẹ́ tún fẹ́ náwó ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ó yẹ kí EFCC investigate ẹ̀ ó yẹ but we will get there gbogbo ten bonga lò tó orí pé àwọn òkè léèyàn nàìjíríà ṣé o mọ̀ páwa náà a ti débì kan lé ayé kírùwọ́ náà tó kọ̀nà tó sọ pé kọ̀nà tá a máa gbégbà ìwọ náà á jẹ́ kó o bá débì kan tó bá ti débì kan ohun tó o ṣe fún wa ó ń dúró dè wọ I know they are lying that is how I stop up àwọn eléyìí tí ò bá sí ọlọ́run tó gbé mi dìde tí ò bá sí ọlọ́run tó gbé mi dìde láti tan ìmọ́lẹ̀ àwọn ọmọ ìyá bá ayé jẹ́ wọn bá aṣíwájú wọn ti da aṣíwájú láàmú gan aṣíwájú bọ́lá ahmed tinubu wọn ti da ìjọba ẹ̀ láàmú gan àgàgẹ́ sábọ̀ á ti da ìjọba aṣíwájú láàmú gan but a lot of people ti gbọ́n sìn bèbí ti ṣẹ́jú you know what i'm saying so iṣẹ́ tó ń ṣe iṣẹ́ burúkú ni kò ń ṣiṣẹ́ téèyàn fi ń yan gan kò kí ń ṣiṣẹ́ tó máa fi ń rí èèyàn láwùjọ kò kí ń ṣe iṣẹ́ yẹn àti ten bungalow àti forty bungalow àti ten bungalow you don't understand o free ìta ló wà ó ti yé ìwọ ló pe orúkọ mi o. ìyẹn bó ṣe wà yẹn ó yẹ kí n ti parí ẹ̀ káwọn ènìyàn kan ti máa gbénú ẹ̀ a mọ àwọn tó máa sọ pé àwọn ń ṣe foundation lórí Facebook ẹ̀ hmm. tó jẹ́ pé wọ́n á kọ́kọ́ du tara wọn náà before kan tó rántí any other person. point of correction you don't do foundation Oh, foundation èmi ní foundation tí mò ń ṣe owó tí n bá pa percentage ẹ̀ máa kó lọ fún foundation mi àwọn tó bá fún mi lówó àwọn tó ń rajà lọ́wọ́ mi gbogbo àwọn tó ń rajà lọ́wọ́ mi pátápátá ni mo ti ní àwọn ọmọ tí mo ń ṣe foundation fún láti tọrọ rẹ̀ fún àwọn tó ń rajà lọ́wọ́ mi ìwọ ò ṣe foundation wọ́n ń ṣe business ni iṣẹ́ tó ń ṣe bíi tẹ́tẹ́ ṣóyé ìwọ jẹ mẹ́sàn-án èmi jẹ mẹ́sàn-án wọ́n jẹ yọkàn tẹ́tẹ́ ló ń ta Tete gidi ló ń ta tẹ́tẹ́ ni wọ́n ta you don't understand Tete ló ta so stop o oh, ṣí ah, àwọn gba bára ni náà imagine ki sẹ́ríkì àwọn oníbàárà kó wá bọ́ síta kó máa ní pé ẹ bá ti parí ilé mi ṣe mọ̀ mo ti kọ́lé fifty oníbàárà ò kì í lẹ́nu ọ̀rọ̀ stigma ní bára stigma bara o lọ́wọ́ o lẹ́sẹ̀ nǹkan kò sí nǹkan tó ṣe ẹ́ ṣe ti yẹ o lọ́wọ́ o sórí gbogbo àwọn nǹkan tó ń sọ síta ìtọ́ ẹ pé ogún ẹ ogún ẹ iṣẹ́ tó fogún ẹ ṣe tó o bá tèèyàn jẹ́ o blackmail èèyàn ìwọ náà wò ìyọba ńlá ń taṣọ wo a lot of people tó ń taṣọ ní nàìjíríà home and abroad have you ever seen me kí n wá jókòó kí n wá ní mo fẹ́ ṣe patron tó one billion fún wọn ìjọ tí n bá ti ṣe bẹ́ẹ̀ tí o ṣe pọ́n dá sọ̀rọ̀ mi àbọ̀ ń ṣẹ̀ mí o wọ́n bá wá fún mi àá wá fún ọ ẹni tí ò wá fún mi mo kọ̀ déédéé jókòó mo ní mo ṣe patron tó one billion mo dẹ̀ ń tajà ẹ̀yin ò ń ṣe ẹ̀yin ò ń ṣe bísínẹ́sì mọ́ ó ti yé ìyẹn ti di iṣẹ́ apààyàn ká bà tèèyàn jẹ́ ká fi jẹun so ẹnu ò tọ́ sọ̀rọ̀ ìwọ àtẹnu ìṣó fámìlì ẹni kẹ́ ẹ kóra yín kúrò bí ó ti yé ìjọ tí mo ti ń tajà mo ti ń ṣe bísínẹ́sì mi orí kan ní Lizzy ó talẹ̀ fún mi o ó sọ fún mi pé dryland ni mo wá débẹ̀ wá jẹ́ ilé olómi irú wa la lè fọwọ́ sọ̀yà pa ní foundation kò kì í ṣe ẹ̀yin olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ kò kí ń ṣerú yín tẹ máa pin account béèyàn kú bọ́mọ kókó kú ẹ pin account kágbàlagbà kú ẹ pin account àgàtẹ bá ti rẹ́ni tó lọ́mọ kókó lọ́wọ́ à ọbẹ̀ sọ ọbẹ̀ sọ ọbẹ̀ ti sọ so ẹ gbàgbé ẹ so don't change the narrative kéèsì yá àbèjì wà ńlẹ̀ ikú tó panikẹ́ ẹ bá wọn òbí ẹ̀ wá ó ti yé ẹ má change narrative rárá ikú ìyá àbejì sì wà ńlẹ̀ báyìí ikú tó pa ni kẹ foríkorí kẹ nǹkan tó pa. kò tí ì ra táìsì sínú ten bungalow yẹn mi ò wáyé mi ò wáyé wá sí anybody nínú ọdún yìí mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ i'm going to be very very greedy. Mm it's going to be about. so eh, tó bá tiẹ̀ gírídì lọ́dún yìí ó ti gbìyànjú at least you've been doing well before you've been doing wonderfully well before you promise her house and you build two story building you promise her a car you bought her eighty million naira car you promise her Mecca you sent her to Mecca twice you promise her Turkey she has been to Turkey more than four times you promise her shop she has eh, opened like six shops hmm? so and then now she has become a bigger celebrity she rose with uh, big celebrities you know home and abroad so ṣomo if you now decide pé o fẹ́ greedy lọ́dún yìí o since you been nice before and you been so generous tẹ́lẹ̀tẹ́lẹ̀ o dey decide pé o fẹ́ greedy ó dà kí ló fa ẹ̀ n tó máa ń dùn mí. ọmọ ẹ promise ọkọ náà bá mi bì lọ́wọ́ pípé pé kí ló fẹ́ rìn princess adesola seven seven mọ̀mí olúṣọlá yusuf òkè mọ́rẹ́nikẹ́ mẹ́yọ olúwa ṣeun fún mi ọ́fíṣà mọ́rọ́lùwọ̀n tèmítọ́pọ̀ adéyanjú kí ló fa ẹ̀rín báyìí <laughs> ọlájúmọ̀kẹ́ forty eight ninety six téèyàn bá ṣe ká sọ pé ó she really tried ẹ kóra yín dànù she tried èèyàn mélòó ṣáà ìkọ́lé fún yàn rí ànìgbà tó fẹ́ kọ́lé kò kọ́ bọ́ngálò kò kọ́ a room kò kọ́ two rooms two story buildings ilé alájà meji. tí o ṣe fi bọ́mọdé ṣeré àgàgà ẹ̀yin ọmọ kókó tẹ̀ ń wò mí ọmọ ni gbogbo yín ọ̀rọ̀ tèmi ló ń pa yín ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ó yẹ kí nǹkan tí ó yẹ kí nǹkan tẹ́ni ṣe ó yẹ kó wu yín lórí she has done well she, she, she really tried ìgbà tó lóun máa kọ́lé mo rò pa kò ní kọ́ bí èrú mu lọ in fact ǹjẹ́ mọ̀ pé ìgbà tán ṣí ilé yẹn ní two weeks ago ẹ̀yin ò gbọ́ tán sọ pé wọ́n pa láǹgbà nínú zinc ẹ̀ gbọ́ tán ní lizard wá sínú zinc ẹnu ìṣó ṣiṣẹ́ kò try ilé two story building ó try she really tried. àwọn aláàfáà pọ̀ gan. ẹ àwọn aláàfáà pọ̀. àwọn aláàfáà wọ́n dẹ̀ ìfẹ́ ṣe tí wọ́n ti ṣe housewarming housewarming tó fẹ́ ṣe ń sìn bí mo ṣe ń gbọ́ ó dà pé kí lorúkọ ẹ̀ bàbá Orlando ló fẹ́ kọrin bàbá àgbákò náà máa ṣe àgbákò ló máa ṣe MC. èmi tẹ̀ wá wò pé ṣòwò tó ń fẹ́ fi pe bàbá Orlando ọ̀wọ̀ ǹjẹ́ kò pọ̀ jù she did well gbogbo yẹn kàn rẹ́rìn ẹ̀ ń ṣe èèyàn dáadáa. bàbá ọ̀làǹdó ọ̀wọ̀ náà fẹ́ pè má wò mí róró má wò mí róró <laughs> mo jẹ kókó náà. mọ́mí ẹ mọ etí ràǹkárá. má ràǹkárá come give me cloth. etí ràǹkárá sílé o. ẹ má rà má rà you no go because you don't come give me that yellow and the yellow and the. <laughs> ẹ má jẹ́ fún yín ní mr bologi o. Mm nǹkan ọbọ̀ mi nídìí nǹkan ọbọ̀ mi ní kinní kan máa wò mí roro máa wò mí roro tó o bá dá lágbọn oríṣiríṣi ìyànà máa fi jẹ ẹ́ tó o bá dá lágbọn oríṣiríṣi prison ló wà lálágbọn sẹ́ẹ̀lì arọ́ wà lálágbọn sẹ́ẹ̀lì ike wà lálágbọn tó o bá fọ́ lójú sẹ́ẹ̀lì afọ́jú wà lálágbọn mo mọ gíríngòrì lálágbọn. mo mọ oníṣó ọ̀fìṣó lálápọn. ọ̀rọ̀ ẹ̀rí kọ́ ló wà ní. ṣẹpẹtẹ ni tí ì ra mọ́tò fúnra ẹ̀ ṣẹpẹtẹ ìjọ tẹ ti dé tẹ ti dá ẹ̀yin gbọ́ bí tí ṣẹpẹtẹ ti fi ogún ààrẹ ra mọ́tò ṣé ṣẹpẹtẹ ra mọ́tò rí ṣẹ́yìn gbọ́ mo pù tẹ̀ sí <laughs> nìkan ní sẹ́ẹ̀lì ṣẹpẹtẹ wà lánà ṣẹ́yìn gbọ́ rí ibo lẹ ti gbọ́ pé ṣẹpẹtẹ ra mọ́tò rí ibo lẹ ti gbọ́ ń gbádùn wọjọ. mi mi mi mi mi mi first. yes. I'm not. I don't give a freaking shit about. Sherry, she said she's going to be greedy this time around. That is going to be she, she, she, she, she, she, she, she, she. Anybody. your senior wife need I no get senior wife. I no get senior wife. I no get. I be legal wife i no get senior wife na two mothers i get two mothers from my husband two mothers n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yín ni wípé èmi gangan ni mo de iṣẹ́ ẹnu ìṣó àti mr lawal ńgbà ti enu ìṣó to máa ń gbọ́ ti máa ń pe mr lawal ló rò pé kò yé yín ṣé bó sọ fún yín ebó fetí ara yín sọ ebó fetí ó sọ fún yín pé òun máa ń gbọ́ tèmi àti mr lawa máa ń sọ̀rọ̀ èmi gangan gangan gangan torí tèmi gangan gangan gangan ló ṣe lọ ṣe gbogbo nǹkan tó ṣe ó sọ náà ó sọ nínú ọ́díò kan ó ní Lizzy torí tiẹ̀ gangan gangan mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe ó sọ ó sọ àbí kò sọ tó bá yẹ pé kò mọ̀ pé mi àti mr lawal máa ń sọ̀rọ̀ kò ní dúró kò ní dúró mo mọ̀ pa máa ń sọ̀rọ̀ ìbọn ẹgbọ́nu conversation wọn èmi ò ní senior wife nọ́mbà jálajàla kò sí láàrin wa latifa <laughs> ẹni yìí try ẹni yìí try ọ̀gá nìyá mudu àṣírí lè try ó try ọlọ́tẹ̀ ni ó try. family yín kẹ anybody fẹ́ para wọn dànù kó má ah! àbí kò fẹ́ bẹ́ńsán fáwọn tó ń bára wọn. family ẹni bíbá gangan mò ń bọ̀ fámìlì tani wọn àti tani ìwọ lẹ bí ẹ kò bí ẹ sọ ni èmu wa kò dẹ̀ sọ ọmọ kankan tó bí ẹ sọ ni èmu wa ngbà tó gbé voice note wá tó ń ṣe part one to one billion ṣé bó ló máa sin débi tẹ́rù ò ní bà ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàbejì ẹ kó ṣẹlẹ̀ sóhun náà kó wá máa sọ fún wa in the next few weeks bó ti sọ pé kò kí ń ṣe irọ́ o bùkátà ẹni o bùkátà ẹni ìwọ tó lè kọ́lé alájà méjì tó ra lé tó ra lẹ̀ tó ra gbogbo ẹ̀ tó gba owó lórí ẹ̀ kòkó ń ṣe bíi ti wá ìwọ ló ní kò jẹ́ Sunday mú wa mo fẹ́ clear fọmọ Nàìjíríà. ẹ oye ìwọ ló ní ìwọ lọ́lọ́run fún ìwọ lọ́lọ́run fún ooo mo dẹ̀ ti kúrò nù tọ̀hún yẹn o ok màá lọ sọ́dọ̀ alágbàfọ̀ gbèrígbèrí tàṣà tó bá lè bá mi download ẹ̀ yẹn lọ sọ́dọ̀ alágbàfọ̀ gbèrígbè pa ìwọ ìwọ lọ́lọ́run fún kí ni mí ni àwọn ẹbí ẹ̀ wọn bá lè ṣe kinní kan ló fa gbórí burúkú yẹn ok ló fa gbórí burúkú yẹn má jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ mọ́ o tọ pẹ̀lú bí Lizzy ṣe wà lórí kínní tó ní yẹn and then I put them this I put them that mo wà ṣọ́ọ̀bù mọ̀ nípa nǹkan tó ní kán lọ ṣe fún ọmọbìnrin yẹn wọ́n dẹ̀ rán àwọn ọlọ́pàá lọ síbẹ̀. Mm, àwọn ọlọ́pàá police station wo mo gbọ́. ní kán lọ nà. fọ́tò mm, tó fi nà dà hospital wo ló wà tẹ́ǹdì sí ìgbà tó nà fọ́tò fọ́tò tó fi nà dà ìwọ tó bá nu ẹnu ìṣó o ò ní gbé lọ sí hospital pé kán wé bandage ńlá kí lórúkọ police station táwọn ọlọ́pàá yẹn ti wá ìgbò náà ti nà ìwọ náà wo nǹkan tó fi tó fi tó fi ń gba bára náà tó wá ń lé fùrù kọ̀kọ̀. tẹ bá rí gbogbo àwọn oríṣiríṣi nínà ní gbogbo ara ọmọbìnrin. apá yẹn dà torí àpáta aṣẹ̀rí lára ẹ̀ ní gbẹ́rẹ́ àwọn òrà pa lẹ́nu ẹ̀ lẹ́yìn kó máa jẹnu rọ̀gìrọ̀gì bíi màálù gbé mọ́ngòrò àwọn ò rí apá kankan àwa ò rí àpá kankan lára ẹ̀ lẹ́yìn gbẹ́rẹ́ tó ṣẹ̀ṣẹ̀ sí sáyà ìwọ ni kó o mú ẹ̀rí wá bó o ṣe jáde ńjọ́ yẹn nìyẹn tó ní ibi tó ti ń gbé ọ̀kadà o ó ṣubú lórí ọ̀kadà orí àwọn ọmọ ẹ̀ fọ́ bó ṣe wá ń sunkún lórí live chat làwọn èèyàn ń dáwó oúnjẹ ni mò ń wò pé à ah, nígbà wo lórí ọmọ tún fọ́ ìwọ tó jẹ́ pé sórí <laughs> ah, <laughs> ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ o ò kọ wọ́n bí mọ́ ẹni ní àwọn àwọn irọ́ tó bá ń gbà rí irọ́ àlà alágbálúkú àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹ̀rù máa ń ba èṣù gan fúnra ẹ̀ ìwọ náà wo nǹkan tó ń múlẹ̀ torí donation ṣé gbogbo bóyá ń sọ̀rọ̀ ìlò pin account tẹ́ ń gba owó kẹ̀kẹ́ ìwọ àṣẹ ń sọ fún ẹni táwa ti nù tó ní àwa la ṣé ńgbà tó bá sọ pé bí wa ni nísìnyí o tún fẹ́ ká rán lọ́pàá mi lọ́nà ìkànnì ẹni mo tún rán tán kọ́ ọ̀bọ̀ lóbò yẹn làwà kò dẹ̀ bẹ̀rù ọlọ́run ìwọ náà ó máa níyà. Ah. sórí fídíò yìí ó ń pa irọ́ o ah, ó ń pa irọ́ gidi ah, ó ń pa ṣọmọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹni tó ń pa mọ́ kò sí bí kílò ẹ̀jẹ̀ ṣe lè wà lára ẹni yẹn tó bá yẹ pé hundred litre ẹ̀jẹ̀ ló wà lára ẹni tó bá parọ́ mọ́yàn á dẹ̀ zero méjì àdẹ́kùrọ̀ àdẹ́kù one pound of blood péré àwọn pa irọ́ o nítorí pé ẹ fẹ́ gba báárà ẹ ìyẹn náà a máa jẹnu rọgìrọgì a wá ṣẹnu bí òbó kọkó ìwọ náà wọn gbọ́. olóró tí ò bá ń ṣekú ni ọmọ. ṣebí kú náà ló dẹ̀ dòró báyìí ìbẹ́ẹ̀ ti kọ́lé alájà méjì tí ó ṣe fi bọ́mọdé ṣeré ẹ gbé kú yín lọ síwájú. Si ikú yín tó dúró yẹn gbé lọ síwájú kò kí n ṣe bí wa hmm? ikú yẹn ikú gbóná yẹn ẹjọ máa lọ yanjú ẹ Ọlọ́run àjọba yín yanjú ẹ ẹ ti yẹ mo máa lọ